الحمد لله رب العالمين إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام الله واليوم التي بمثابة اليوم الرابع في الشهر الأول محرم في سنة 1448 بعد الهجرة عباد الله لا بد لنا أن ندرس الدروس المستفاد من أحداث الهجرة النبوية الشريفة من مكة المكرمة إلى المدينة المناورة واليوم معنا قلنا مع نصوص القرآن الكريم والأحاديث الشريف التي تحث على الهجرة أو تبين فضائل المهاجرين والأنصار ثم ننتقل إلى دروس مستفاد من رحلة الهجرة المصطفى عليه الصلاة والسلام وأخيرا سنتكلم عن باب الشهر الله المحرم وخاصة يوم عاشوراء التي تكون يوم العاشر في شهر الله المحرم عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل عباد الله ومن علامات تقوى الله العبد وهي القول السديد يعني إقامة العبد على توحيد الله تعالى في أفعاله وأقواله قال سبحانه في الآيات التي ذكرت آنفا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسري لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله هذه الآية إن دلت على شيء تدل على فضاء كلمة السبيل والكلمة السبيل في الآية هي قول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وهي من علامات التقوى ومن أفعال التقوى وهي طاعة الله وطاعة الرسول كما ذكرها سبحانه في الآية التي ذكرت آلفا ومن يطيع الله ورسوله فقد فاد صودا عظيما عباد الله قلنا ما هلول الشهر الله المحرم الجديد التي تعتبر تكويم للهجرة رسول الله صلى الله عليه وسلم لسنة 1448 يا رب إن الأجر أجر الآخرة فاغفر للأنصار والمهاجرة هذا من جزء الدعاء رجز به النبي صلى الله عليه وسلم أثناء مشاركة الصحابة رضوان الله عليهم في بناء مسجده الشريف عباد الله لا بد لنا أن نتعسى بهم كما قال الشاعر فتشبعوا إن لم تكونوا مثلهم إن التشبع بالرجال فلا عباد الله لا بد لنا من مفهوم معاني الهجرة ومدلولاتها الشرعي حتى تكون على الاستفادة منها إمام الله الهجرة أولا وهي الانتقال وثانيا الترك يعني الهجرة انتقال من بلد كفر إلى إلى بلد الإسلام والهجرة في معنى الثانية وهي ترك المعاصي والمحرمات إلى طاعات الله والاستسلام الأوامر التي أسأل الله تعالى أن يثبت أقدامنا على الحق دائما وعلى صراط المستقيم إنه ولي ذلك والقادر عليه lẹ́yìn ìgbà tí a ń bá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tún kọ́dàrù tó ní kí àfẹ̀mọ́jù tó ní yọ́mọ̀ jùmọ̀ eléyìí tó ṣe déédé ọjọ́ kẹrin nínú oṣù kínní ọdún yìí eléyìí tó ṣe déédé ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ló mẹ́jọ ìyẹn ni pé tá a bá ka ìyẹn ni tàbá sọ pé this islamic calendar a máa ṣírò ní sí ọjọ́ kẹrin nínú oṣù kínní muharram eléyìí tó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé mẹ́jọ lẹ́yìn bàtà nẹ́bí sallallahu alaihi wasallam tó ṣe é jẹ́ra láti Mẹ́kà lọ sí gbòòrò Mẹ́dínà ẹ̀yìn ẹrú sí ọlọ́mù tó bá yẹ kó ṣe rí dání ẹjẹ́ ká wọnú al-Qur'an bẹ́ẹ̀ ni ẹjẹ́ wọnú hadith nẹ́bí sallallahu alaihi wasallam eléyìí tó lálàáfíà kí ni àwọn ìtọ́kata àlèrí tí ń dá lórí

torí pé jọ aṣọwá tó bá ṣẹlẹ̀ nínú oṣù yóò máa jẹ́ ọjọ́ kẹwàá oṣù táwa nù rẹ̀ ìdá àníyàn láti ṣàlàyé fún wa kí ló fi ṣe wa kí lànàbì sallallahu alaihi wasallam kí ló fẹ́ ká sọ tí ọjọ́ kẹwàá ní oṣù tá a dé tó bá bá wa láyé afẹ́ mọ́sàgbé bá wa láyé tó bá wa láyé wa tó bá bá wa láyé wa sẹ́wà kò lórí Islam sẹ́wà kò lórí iman iná wà mo ń kíra mi nílọ̀ mo ń gbéra mi lákèsí àtàwọn náà ní pé ìpáyà ọlọ́run kò dọ̀wọ́ wa ìtẹ̀lẹ́tàsí ọlọ́run kò dọ̀wọ́ wa a rí pé lọ́dọ̀ ní gbogbo ọjọ́ júmọ̀ àti ìgbàdégbà láàgbọ́dọ̀ wa lákèsí pé ó dọ̀wọ́ wa ká bẹ́ẹ̀ wọ̀ra tó dá wa ó dọ̀wọ́ wa ká kọ nínú ọlọ́run òyì nínú àwọn àpẹẹrẹ láti mọ̀ ń páyà ọlọ́run òun ni ọ̀rọ̀ tí sọ lẹ́nu tó isesi rẹ̀ ó jẹ́ ìṣesí olùpáyọ̀ ọba dẹ́dà ajẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ àti ṣe rẹ̀ yóò máa ṣe dédé ara wọn kì í ṣe pé ọ̀tọ̀ ni tí ó máa sọ ọ̀tọ̀ ni tí ó máa ṣe ìṣesí mùnàfíkì ni ẹ̀kì ìṣesí olùpáyọ̀ ọlọ́run tàbá wo Allah subhanahu wa ta'ala nínú ayé àtàwọn olùmọ̀ láàrin mọ́tàlẹ́kà ní gbogbo ọjọ́ júmọ̀ nígbà tí Allah sọ fún wa nígbà ìṣúwọ́tò bá sọ pé yá ayú mú pé tẹ́lẹ̀ gbà tẹ́lẹ̀ ẹ má fi ìtẹ̀ láti ọlọ́run ẹ má fi ilẹ̀ ẹlẹ̀ orí èèyàn kan ò lè fi dólùpà bó òdodo àpéjẹpẹ́ ní títẹ̀ láti ọlọ́run ajẹ́pẹ́ ní ọba adẹ́dà ń retí fún wa ó retí lọ́dọ̀ wa ó dó tó sọ pé ìtẹ́kùn wa èèyàn ni pé ìtẹ́mi ìsẹ̀mírù wàsápẹ̀tù ẹ wá rinlẹ̀ ẹ fẹsẹ̀ rinlẹ̀ ẹ tẹ̀tẹ̀ síwájú lórí ìmọ̀tẹ̀lẹ́ àṣọ ọba adẹ́dà ó wá ní wàkúlù ọ̀lẹ́sẹ̀ yìí dàdí nínú tọ́ba dẹ́gbà ń retí lọ́wọ́ mi àtẹ̀yìn òun náà ní pẹ̀lú gbólóhùn láàmẹ̀ṣe láàmọ̀tọ́ kí gbólóhùn yẹn ṣe déédéé ìṣesí wa ó ṣe déédéé ìwà tí ń bẹ lọ́wọ́ wa wà máa máa dẹ́kọ́ olùsẹ̀dí kí làwọn olùmọ̀ kí ni wọ́n pè ní gbólóhùn kẹ́lìmọ̀ àṣẹ̀dí òun náà ní kẹ́lìmọ̀ tó lá ìlà àbìlọ́wọ́ wahdahu la sharika lah kò sí gbólóhùn tó lè tẹ̀sùn wọn tó lè dàbí òun náà ni pé kò sí ẹni mo gbà pé kò sẹ́ni tíjọ sùtọ́ sí lódodo ní sọ́mà àti nílẹ̀ àpàdé àpọ̀lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bọ́lọ̀ ìlú jùlọ a rí pé a ṣe ìjọ yọmọ arọ́fà alámẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó júwe fáwọn tí wọ́n wà láràfà nígbà tó juwe fáwọn tá a wà lé onígbọ́lọ̀ ń lè sọ afọ́nà olùtú ayà wàdàbí yìí nà ní kọ́bẹ̀ ó lè ti bí lóore jù ànábì àtàwọn tó ṣáájú òun àwọn ànábì

ó lé ní ìkẹ́bí ọjọ́ mẹ́rin sẹ́yìn ó ní di ọjọ́ kẹrin nínú oṣù kínní ṣáàrùnlá ìmọ̀hárà àríkí láti ní ìbẹ̀rin lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń kíra wọn happy new year happy kìíní kan fọ́nà wọn bẹ̀rẹ̀ lọ́pọ̀ happy christmas ẹ wá ló ṣe happy new year yẹ so àríkí dání a ti fẹ́ mẹ́ celebrate rẹ̀ a ti fẹ́ mẹ́ sayẹyẹ rẹ̀ wíwá báyìí a ní láti dàgbà àgbọ́yé kọ̀ọ̀kan tó ní àlèéjọba ìfẹ́ ìjọba kàlẹ́ndà tààrí tẹkùímù wọ́n gbé e kalẹ̀ ni kódà orinlẹ̀ lọ́tọ̀ gbogbo àfẹ́sìn wípé ẹni tó iníṣẹ́ ìsì rẹ̀ ó mọ̀rọ̀ ọmọ kàtọ́ ní rọ́bì aláwọ̀ àná ó mọ̀rọ̀ ọmọ kàtọ́ rọ́bì aláwọ̀ olóyin rẹ̀ ẹ má dáwọ́ sọ fún ṣe bẹ́ẹ̀ sọ ẹ má dàá gbàgbé àbí ìforinlẹ̀ tábìlẹ́tì sallallahu alaihi wasallam tó sọ́ba pé alaykum bi sunnati wàyé wa sunnati khulafai al-mahdiyyin fàádù àlẹ́yìn ìnáwájú. Wọ́n ló dọwọ́ yìí pẹ̀lú ìlànà mi àti ìlànà tí àwọn àrólé ní afínimọ̀nà sábàgbé kalẹ̀. Ajẹ́pẹ́ Umar mímúlá fa ẹ̀rọ ṣìdí. Umar sì là ní fún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn òjíṣẹ́ Allah ìkẹ́ àtọ̀lọ́lọ́kọ́ máa bá. Ó ti ṣe pátákọ̀ rọ́bì Allahu àni àrùbọ̀ ọlọ́mọsàwáyọ́ ní sàfẹ́ni tó sáájú àtàwọn tó wá lẹ́yìn rẹ̀. torí pé ti asiri ọmọ láti tó ọmọ ó ní islam ìyẹn ni pé asọ̀là hadathal islam spread káàkiri ayé ó gbòòrò ó ti rí pé ọlá mùsùlùmí ìfàyàbalẹ̀ mùsùlùmí ó tún pọ̀ ó dànù tó léèdì sí òní wípé ó ní pé Umaru ń yan àwọn governors ó yan àwọn ministers ó yan àwọn ambassadors sáwọn káàkiri orílẹ̀-èdè ó wá di wípé

ìtàn yẹn ó dẹ̀ bùkátà kí wọ́n lòdè eléyẹ̀ o yọ adada ó bùkátà kí wọ́n gíní lo wọ́n lòdè tí wọ́n bá wá lò déètì wọn ni wọ́n lò ìbéèrè tó lè fẹ́ wá a before kánàbí ò tó dé àbí kí wọ́n wò tó sọ̀rọ̀ yìí báwo ni wọ́n ti máa kàtàn wọ́n ti dáadáa wa láwọn rẹpẹtẹ ẹ bí àtẹ̀yìn náà wọ́n kàn bí máa ń lé bọ́ọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ìpè lágbájá ju lágbájá lọ ọdún wo la bí lágbájá á rí pé ìṣẹ́jú táwọn yẹn ń lò bọ̀ káàmì òtó dé nìyẹn báwo ló ṣe wọn wọn kọ́ta wọn wọ́n mọ̀ kọ́ ìtàn wọn ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú ọdún ìdè ìgbàmọ́lẹ̀ sókè àwọn bàbá wa kan wọ́n sọ fún wa pé wọ́n bí wọn lẹ́yìn kòró búṣíà táwọn tó ń pè ní kòró búṣíà àwọn tá a ọ́sá ìyẹn ni lẹ́yìn ìgbà tí búṣíà tó lé àwọn ọmọ nàìjíríà kúrò ní ghana báà ni mo ń sọ fún mi wípé wọ́n bí ládájá lẹ́yìn ìgbà tí wọ́n fa irin rélùwé ìwọ ọ̀pá ṣẹgbà kí ni wọ́n dè mọ́lẹ̀ wọ́n dé ìṣẹ̀lẹ̀ wọ́n dé ìtàn ọmọnìyàn pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ìyẹn ló pàtó lẹ́yìn pé sọ́mọ́ ní lójú ànábọ̀ Muhammad ìdí àtọ̀lọ́rọ̀ fún wọn bá sọ́mọ́ sọ wọ́n lè sọ fún oṣù àmọ́ wọn ò lè sọ fún atẹ́nu 19 àbí 17 kíni wọ́n tí wọ́n máa kà òní pé wúlídà Rasulullah sallallahu alaihi wasallam fi áàmì fìlì wọ́n tí àmẹ́kọ̀ọ́ Muhammad ní ọdún eléyìn kí ló bà lọ́rọ̀ pẹ̀lú ọdún eléyìn ìyẹn lọ́dún tí ọba afra tó rìn láti wáwó kàbà á rí pé wọ́n dé bíbí rẹ̀ kalẹ̀ wọ́n ti mọ́lẹ̀ pẹ̀lú kílò pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó tóbi lásìkò yẹn nìyẹn ni wọ́n máa wo pé a ẹjẹ́ àwò kí la lè ṣe ọjọ́ wo ni oṣù wo ni ká mú ìgbà wo ni ká dẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ó kó àwọn sọ̀hábà jọ ní pé kí lẹ́rù tá a bá tiẹ̀ pé open a new calendar tá a bẹ́ẹ̀ máa lo calendar tá a máa kọ́ kalẹ̀ pé lágbájá nígbà báyìí ni ìṣẹ̀lẹ̀ báyìí nígbà báyìí ni nígbà tó bá dìgbà báyìí báyìí láṣeṣe gbogbo oṣù mọ́kànlá yẹn ti wà méjèèjì láti wà pẹ̀lú wọn torí pé àwọn tí a rò pé wọ́n lo oṣù méjìlá tó ṣe déédéé pẹ̀lú wa wọ́n kọ́ ṣe wa ni àwọn olùmọ́mọ́ sọ fún wa dáadáa go and find out the origin and then the establishment of Gregorian calendar. a rí pé báwo ni wọ́n ti bẹ̀rẹ̀ real calendar the origin rẹ̀ gẹ́gẹ́ bó ló bẹ̀rẹ̀ àwọn olùmọ̀jọ́ yóò wá rí pé the origin of Gregorian calendar was not twelve months it was eleven was ten months then nígbà tí ọ̀kan nínú àwọn ọba Róòmù tí wọ́n pè ní August Caesar àti Julius Caesar ni wọ́n mú August àti Julius wọn bẹ ọba dada níjọ́ tó ti sọ Al-Qur'ani kalẹ̀ fún wa lẹ́tọ̀ọ́ sọ fún amẹ́wàá Muhammad pé inna iddatash shuhur inda Allah. dájúdájú òǹkà oṣù lọ́pọ̀ ọba dàdà kí ló pé ìsìnà aṣọ́ra ṣàhárà oṣù mélòó ló pé oṣù méjìlá àwọn ni wà fún àwọn ni wọ́n méjì fún ìsìlámù wá méjì fún kámábà tẹ kìtáìmù wa lórí ẹ̀ àwọn sàhábà tẹnu kò yí pé nínú tó first month of the year lọ́dọ̀ táwọn omi káwọn oṣù tó èèyàn máa kó òun ẹ̀sẹ̀ kí máa tàtún bí oṣù wo ni oṣù bẹ̀rẹ̀ ìjà oṣù táwọn ará mẹ́ka ẹ̀rí tí a gbowó ará mẹ́ka tó dá lé nínú tá a sọ fún wọn nígbà tí wọ́n ń lọ nínú tá a tún kí wọn láti wọn lákèsí nígbà tó dé òun náà làmẹ́bí sọ fún akẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ó ní mọ̀ ní hajjá ẹni bá ti ṣe hajj tó ṣe láti pé wàlàmíyàrùkù tí ó ṣèbàjẹ́ wàlàmíyàrùkù tí ó wù wá kò kí rọ́jà àkàyọ́ mi wà lọ́dà tó yóò padà bí ọjọ́ tí bàyá rẹ̀ tẹ̀sẹ̀ bí lọ́mọ tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn ọ̀rùn wa lára ọ̀yàn kára fẹ́ sọ lónìí àmọ́ ẹja lọ mọ̀ dáadáa hajj ń bàjẹ́ o iṣẹ́ hajj tẹ̀yàn ṣe ó mọ̀ sígi ó mọ̀ ń bàjẹ́ n tó lè mú ìsìláàmù yẹn bàjẹ́ hajj n lè bàjẹ́ gbogbo téèyàn máa sọ ìrìn téèyàn máa ń rìn títí ájú lọ fi bàjẹ́ fún ọjọ́ ìṣẹ̀lẹ̀ sí wa àwọn sàhábà conclude wípé ẹja mú muharram eléyìí tó jẹ́ pé àwọn alálàájì ó fẹ̀sẹ̀ dé á bẹ̀rẹ̀ gbogbo wọn ìrìn wa gẹ́gẹ́ bí àtúnbí gbogbo kí wọ́n rú kíni muharram gbogbo wọn dé mú muharram ni ibẹ̀ kọ́là lọ kò dàbí báwo la ti fẹ́ gbàgbọ́ yé kí ó bá bàrà kéèyàn ṣe ìjẹra ó bá àwọn tó ṣe ìjẹra àkọ́kọ́ ó bá bàbá wọn gan torí pé yẹn kan sórí rẹ láyé lẹ́yìn anábọ̀ Muhammad kò tẹ́ni fún àwọn yìí olùfà pẹ̀lú orin tí mo kọ fún alẹ́ ẹ̀ka tí mo fẹ́ dá padà a rí pé orin yẹn a tẹ̀sẹ̀ lórin yìí ó fẹ́ jẹ orin níbẹ̀ kì í so tó sáré ní tó kọ Ànábì sallallahu alaihi wasallam nígbà wo ló kọ nígbà táwọn sàhábà tí wọ́n dé Mẹ̀dínà àkọ́kọ́ tẹ́tà Ànábì kọ́kọ́ ṣe ní Mẹ̀dínà ìyẹn ni pé báyìí ni ó kọ́kọ́ lọ kọ́ mẹ́sàlásì rẹ̀ ìgbà tó kọ́ mẹ́sàlásì yẹn lọ́wọ́ ìdí àtọ̀ lọ́lọ́kọ́ máa bá atọ́ àtàwọn sọ̀hábà wọ́n gbókúta wọ́n sàn ṣe mẹ́sẹ̀ lágbára mọ́ wàhálà tí wọ́n ń ṣe jọ́nà níjọ́ tó ti block machine machine tí ó máa yọ blọ́ọ̀kù níjọ́ tí ò sọ bẹ̀rẹ̀ lé níjọ́ tí ò sì gba ẹnu wọn bá tí wọ́n ní náà ni wọ́n ń ṣe àwa náà mà tó ń bẹnu àwọn ilé kan lórílẹ̀ nílùú tàwa yìí tó dẹ̀ bọ́ ní ilé aládàra ìyẹn ilé tẹ́tẹ́ kí ni máa ẹ wo bí ó ṣe tẹ́ẹ̀kì wọn ẹ wo stress tí wọ́n ọ̀ndàgò ẹ wo wàhálà tí wọ́n rìn níbi tí ò tóbi rẹpẹtẹ wọ́n wá mọ wọ́n ṣe wàhálà wọ́n tó kùtà sí jìkà wọn wọ́n wá ìmọ̀ ọ̀fẹ́ wọ́n jọ ẹ̀ mọ́ra wọn wọ́n lọ géjì wọ́n là á pẹ̀lú ọwọ́ tí ò sì rìn ṣe rẹpẹtẹ náà ànábì wa wo wàhálà tí wọ́n ṣe ó wá ní yàrá ilé ọba dẹ́dà ni ìnàlà àjẹrà àjẹrò àjẹrà dákàdùn táwọn eléyìí wáyìí kì í ṣe kankan ojúlówó ẹ̀sán olú àlẹ́sán jọ kẹyìn wọ́n fàdìsìr bá ń foríjì nílẹ̀ àǹsọ́ọ̀rì àwọn tí wọ́n na mẹ́kà ha jẹ̀rọ àtàwọn tó ṣe ìjẹra wa. ẹ̀yẹ́ rúṣì ọlọ́ ìtọ́ka wa mọ́rọ̀ ìdáni pé kí làgbọ́yé kẹ́lìmẹ́tù àlẹ́hẹ́jẹra gbọ́dọ̀ ìjẹra tí gbogbo What is the fundamental, what is the concept of that Hijra? What is Hijra is all about? Àwọn ẹgbẹ́ rẹ̀ pé kàlẹ́ndà abẹ̀rẹ̀ Hijra kankan, ẹjá àwọn ọmọdé ṣe mathematics no, agbọ́dọ̀ sáfù kankan, kí la gbọ́dọ̀ sáfù lórí ẹ̀? We should try to avoid whatever they call a borrow cost. What am scholars all refer as a borrow cost? Omi káfẹ́ máa fẹ̀sìn wájú ààrẹ sí kèfèrí, mathematics omi kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọra. We have nothing to do with it. Bàbá fún wa ní ọlúdé, a kẹ́rò pé òkè ìtò fundamental human rights wa ni can we see for it? Tó o bá fún wa kò ní ìkànnà ṣe pẹ̀lú wa. My brother, don't disturb yourself. You have a lot of things to do. Mo fẹ́ fún mọ̀ ìpé tó o bá fún alọ́dúnlé bẹ́ẹ̀ ìyẹn ó ṣe bàbàrà. Torí pé kò sí ìjọsìn kan jọ yẹn. Òní tíjọsìn wà gan, òní human. Tíjọsìn wà, tá a ní a prominent salah. A significant worship that we must observe, which is obligated on us wọn ò parọ́ lélẹ̀ ní ìdáhùn tó ń bọ̀ dáàbọ̀ dáàbọ̀ torí pé ẹ̀sìn wa ló sọ fún wa wípé wáyé ìdá ọ̀bẹ ìtumù sọ̀lá tẹ́ ẹ bá parí ìhùn tán kí ló dé káṣe pàǹtẹ́sìrú fil ardi ẹ fọ́ká ẹ lọ síṣẹ́ ẹ fọ́ká ẹ padà síbi iṣẹ́ yín wọ́n tẹ́kùn ní fọlù wá wọ́n kúrú wá ṣe sí ìrọ̀ ẹ wá màtí rẹ̀ sí ọlọ́ ìyẹn ni pé ìjọ Juma. kì í ṣe jọ sá sọ pé tí ò bá lè fún wa lọ́dún lé júmà ìyẹn ṣùgbọ́n bí i àbíṣù lùtọ́sí bẹ́ẹ̀ bá fẹ́ secular state àti bára wa ni ẹ jẹ́ ká wá padà ọ̀rọ̀ ìdíra ó yẹ kájí kan mọ́ wa àtàwa náà ká tó rí báyìí káyìrì bíu àlámàrí kálímẹ̀tò ìjìrà ìjìrà bá ń sọ yìí an Arabic word derived from hajara èyí ni ó kúrò àbọ̀bù one place to another that's the meaning of ìjìrà èyí kúrò láti sí àbófin kankan lẹ̀lẹ̀ ibẹ̀ láti rí tùmọ̀ méjèèjì a rí tùmọ̀ méjèèjì tàbá dàpapọ̀ a jẹ́ pé àwọn tí wọ́n ṣe yíra wọ́n fi ìlú wọn lẹ̀ tó jẹ́ ilẹ̀ pẹ̀lú kèbèrí wọ́n lọ sínú mùsùlùmí kọ́dà tí ìbá ṣe ìlú wọn. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn láyé kárẹ́kẹ́lì máa ń fi wọ̀dùnú wọ́n fi ẹ̀sẹ̀ lẹ̀lẹ̀ àti ìyapa ọlọ́run wọ́n lọ síbo wọ́n padà lọ síbi ìtẹ̀lẹ́tọ́rọ̀ àti jùpá jù tẹ́lẹ̀ fọ́sẹ̀ pẹ́ àtẹ̀rẹ̀ àti gbogbo ẹni bá fẹ́ celebrate ìjọra This two minutes has to be with you. Méjèèjì gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀, ọ gbọ́dọ̀ lè ṣe tán to move from one place to another when it's not conducting for you to observe the salah or to perform the, the rule of Allah subhanahu wa ta'ala. Tó o bá ti ráyè ṣẹ̀sìn, kí lè fẹ́ máa fún wọn ọ access láti kúrò láti ibì kan ṣe á ah, ẹ̀gbọ́n ibi tí wọ́n ti bẹ́ẹ̀ jẹ́ kí n kírun ìlú ìlú ìṣẹ́bẹ̀. Jessica, I will find another place. A rí pé ìjírá tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ṣe lórí sáà mọ́ ìjírá rẹ̀. Ìjírá searching for green pastors. ìjírá táwọn ọ̀dọ́ ń ṣe lónìí wọ́n wá rí ní èèyàn ọlọ́ra àwọn sọ́ọ́bà wálé ọlọ́ra lọ wọ́n wọ́n àbúrò wà láàrin wọ́n wálé ọlọ́ra lọ tẹ báwọn àwọn tẹ ń jápa wọ́n jápa torí kankan wọ́n wá èlò ọlọ́ra ibi tó wọ́n ti pọ̀ òkun náà bọ́ọ̀ lẹ̀ sí wọ́n ṣe rí onítòbí ẹni sì yìí wá kan wọn ìlú yẹn wò dáadáa tó yẹ I want to divert a little. May Allah just guide us right. Arákùnrin kan sábà fún ní sẹ́lẹ̀ kò ní bí ọdún mélòó kẹsẹ̀ yìí ságbàgbé rẹ̀. Ó wọnú ilé kíga inú iléeṣẹ́ tó tóbi, ó lé òkè bí àjàbí mẹ́rin, wọ́n ṣe interview fún tán. Nígbà tí wọ́n parí interview yẹn, you know what the conclusion of? Wọ́n wá ò come as we are noticed in your TV that you are a Muslim. Ó ní yes, I'm a Muslim. Even just not a Muslim, a practicing Muslim. But here, we won't allow you to observe that ànílé fún ọ láyè kó ṣe kí ni kó kírun bí ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ bá ní kírun bí lẹ́tà ìjẹ́ kí n máa ṣe ìdíra lọ. <laughs> lẹ́bi láti the maternity ó jáde kúrò nínú ilé yẹn ẹ mẹ́ta gbàgbé ìkó lọ́rọ̀ tí mo sọ ìdíjẹ́lẹ̀ ó jáde kúrò nínú ilé ó kúrò nínú ilé with this premises ó jáde sí àdáyé nílé yẹn ṣe kí ni ilé ẹ̀ kò náà. mi ò sọ tán àná fún wa àbí tán ọdún ẹgbẹ̀rún rárá ìtàn ìgbà yìí olójújú ọdún si sí máṣe olójú mẹ́rin lọ ó mẹ́ta fọ́wọ́ tí mo sọ ìṣẹ̀lẹ̀ kí lábẹ́kùnrin ẹ ṣe háàdára ó kúrò níbi tí ò sí ní rẹ́sì ṣe ó wò kọ́tà gbọ́wọ́ omi tó ń lò bá tiẹ̀ ní tó ẹ migrate of today need to be conscious of Allah It's not just of life material. Kò gbọ́dọ̀ jẹ́ torí ayé. Kò síná Nàìjíríà o. Owó ìlú máa gbẹ́mi tó síná. Kò sómi, kò sọ́nà, kò síná, kò sáwọ. Yes, ó lè advantage? A privilege to absorb your Ẹ lọ bí tó tún ẹ̀wà ń rí lọ. Lóòótọ́ ni wọn kírun Àmọ́ ẹni tẹ́ bá dín máa kírun ní lónìí. because not doubt a place where mo fẹ́ kírun tó ẹ máa dúdú bá ti pèrún ká tó pèrún bì wọ́n ti pèrún lọ́nà ọ̀kadà yìí ẹ mọ̀ bí tí wọ́n ti pèrún kó o tó sọ pé o fẹ́ kírun èmi àjẹ kó o tó sọ pé o fẹ́ ti o fẹ́ kírun ní Europe look kilometre cost rẹ ẹlẹ́ẹ̀kejì tó o bá ṣẹ̀wá rí ibi tó o ti fẹ́ kírun ibi tó o ti ń ṣiṣẹ́ ti pọ́n ẹ láàyè rẹ I get the you have to be conscious of whatever you want to do. You have to put Islam first, your religion first. Other things follow ajẹ́ pé ó dọwọ́ ìrìn àtẹ̀yìn méjèèjì ló papọ̀ pẹ̀lú àwọn lára àwọn tí wọ́n ṣe ń gbéra àwọn immigrants àkọ́kọ́ méjèèjì papọ̀ lára wọn àwùlá ìṣẹ́rakù dára lè kú fọ̀rọ̀ wọ́n fi ìlú kèfèrí lẹ̀lẹ̀ máa máa ṣẹ́rọ̀ pa ábẹ̀bìlà pẹ̀lú honorable lè bí ìlú yẹn lè jẹ́ bí ìlú yẹn ti tó ti tó tó jẹ́ ìlú tó níta tó tó wọ́n fi ìlú yẹn lẹ̀lẹ̀ wàhálà kọ́dà wọ́n fowó lẹ̀lẹ̀ wọ́n àbọ̀ wàhálà wọ́n fi dúkìá wọn lẹ̀lẹ̀ wọ́n tẹ̀lé wọ́n pàlá lẹ̀lẹ̀ torí pé kí ni ti rọ́rọ́ bìdì nìyẹn wọ́n sá because of what just because of their gene ẹ̀sìn wọn ni wọ́n ṣe kí ni o ni wọ́n sá fún èmi àti gbogbo bàtà bá fẹ́ ṣe ìjọba ẹjẹ́ ká nípínlẹ̀ lè yìí wa ife ìjọba tó bá dẹ̀dà ń sọ fún wa òun náà ni ìjọba tó jẹ́ wípé a ṣe nítorí pé a fẹ́ tẹ̀lé ọba dẹ̀dà ẹni bá fẹ́ celebrate ìjọba you have to forbid what Allah subhanahu wa ta'ala has been forbid for you. gbogbo ń kọ́ba ní kó o mẹ́sẹ̀ a kọ́kọ́ dènà sí rẹ méjèèjì ni wọ́n fi lẹ̀lẹ̀ ìyẹn ni pé kára mẹ́kà àwọn sàhábà kọ̀kọ́ tí wọ́n tó ṣe jẹ́ra wọ́n ti fò sálẹ̀ lẹ̀ wọ́n fi ìṣẹ̀ṣe lẹ̀lẹ̀ wọ́n forò lé lẹ̀lẹ̀ ó yá wọ́n fi fẹ́ bàbá wọn ṣe lánàá lẹ̀lẹ̀ torí pé pàtó kí ni lẹ́yìn ìgbà iná tó

hádàrú fìlà àwọn tí wọ́n ṣe ń jíra láti tẹ̀ láti ọlọ́run ló mú wọn jáde yìí mẹ́bàbí máa gún ní hùn lẹ́yìn ìgbà tí wọ́n sábòsí fún wọn ajẹ́ wípé all like they were persecuted wọ́n persecute wọn wọ́n fara ní wọ́n ni àmàlùkà ní sọ pé mẹ́bàbí máa gún ní hùn wọ́n they have been deprived for woman woman fundamental woman rights wọ́n deprived ẹ̀ fún ẹ̀ wá òní kírun bí o tẹ́ mọ́jú fẹ́rẹ́ bá ẹ̀ ó tó ti fẹ́ ìròyìn táwà ń kí ó ti fà mí lẹ́sẹ̀ ìtútọ́ láti pariwo lórí mẹ́fà rí pẹ̀lú máikrófóònù yìí ó bá wọn kẹ́ síyà lórí ẹ̀ anábì omi ti fìnà ìmọ̀jà anábì ń kírun ní gbangba sí ó kàábà ní kírun àbújá ìwà alákùnrin àti wáìlì ọmọ táwọn yẹn ti ń ṣe bó ṣe wù wọ́n wá lóhun kírun ó ní ẹ̀gbọ́ lónìí ni màá dẹ́kun sí ṣe ẹ̀rùn tẹ́mi àtẹ́ ń kí nípa ńlẹ́sẹ̀ ìtútọ́ ẹ̀rùn táwọn kí bóò sí níta àwọn èèyàn ń tẹ́ wọ́n tẹ́ prayer match wọ́n blọ́ọ̀kì mọ́ láti kírun bó ṣe jẹ́ kò dá you don't need to disturb others because you want to observe Salah a ní ìdí àti disturb others a ní ilẹ̀ that is why we always say it if not because of Juma tẹ́yẹ̀ fẹ́ kí káwọn èèyàn ló fi gbọ́rọ̀ táwọn a láti di sọ́pọ̀ ará àdúgbò tó rárá àdúgbò kọ́lá ń bá sọ̀rọ̀ àwáwó àwọn tá a máa bàá mẹ́sì dẹ́dúkú lọ́sì mẹ́rò torí kírun bẹ́ẹ̀ mẹ́ta sí lánàá wọn ò yẹn o ànábì kírun sì náà wọ bẹ́ẹ̀ ni ọ̀kan po kí ẹmọ tó ṣe ó nínú tọ́ bá ní ẹran ní nínú ìyẹn ni pé àti àpolùkẹ́ rẹ̀ àtẹ̀jẹ̀ àti fún àti ìgbẹ́ gbogbo rẹ̀ ọ̀dọ̀ ìgbẹ́kí ó lọ dá lórí àmẹ́bùwà mọ̀ṣẹ́lẹ̀ torí kí ni torí kí ó kírun torí kí ó ṣe kí ni ó kírun gbàtà bẹ́ẹ̀ yìí ti rẹ̀ sì ń gé ànábì ń kírun bẹ́ẹ̀ lọ́wọ́ tó jẹ́ mo ti wọ́ọ̀nù rẹ̀ níjọ́ yẹn tàbọ́kọ́ yẹn wọn ò rẹ́ni tó lè sìkíọ̀ tó lè dìfẹ́tà ànábà Muhammad ẹni tó lọ wọ́ ẹ̀dọ̀jálùkún yẹn ìgbẹ́ yẹn tó lọ wọ́ tó lè rẹ̀ fẹ́ mọ́ ọmọ rẹ̀ pa sílẹ̀ ni. that's the only the one òun ló lè ṣèyẹ bẹ́ẹ̀ àmọ́jọ́ lẹ́ẹ̀kejì ń practice ni pé màá tọ́ ọ̀fẹ́ náà lónìí ìrún nke àtẹ̀yìntì tó kàn wá tó kí sí wa fún òmu gbogbo bá wà tí arákùnrin wa lérí omi o ó wá ní tí bá tún lè rí Muhammad ìkí àtọ̀bà náà kọ́mọ̀ lẹ́nu rẹ̀ jọ́nà ó ní ẹ̀mọ̀ báwo tó bàbá rẹ̀ rẹ̀ tí ó mọ̀ gbé lágbègbè rẹ̀ ó gbé lágbègbè ó ń gbé súnmọ́ ó bá dùbà nẹ́bí sọ̀rọ̀ sẹ́lá ó gbé dé bẹ́ẹ̀ ní sẹ́ńsì bẹ́ẹ̀ ní sẹ́ńsì ní bá lọ wájú ló bá dé fóun fẹ́ ṣubú òkúta ó wòlù lẹ́sọ̀ bá gbé lẹ́rẹ̀ àwọn fàábẹ̀ rẹ̀ tó buwọ́ rẹ̀ yà bọ́tàn yà fúrufẹ́mẹ̀l arab ilẹ̀ tó jẹ́ à tí ó akíní ẹ̀ akíní ẹ̀ kí ló dé kó tó náà fẹ́ sí kí ló dé ó ló kọjá bẹ́ẹ̀ ó ní bí mo ṣe ń súnmọ́ káàbà bẹ́yìn ní ìwà bẹ́yìn òun láàrin èmi àti rẹ̀ tí ìfahàd ẹgbẹ́ pè ní fahàd ó ní abo kìnìún tó yàtọ̀ bí mọ́tẹ́ bára ń kan ó ní tí máa ti súnmọ́ báyìí bẹ́ẹ̀ tẹ̀ orí kò ní kan tó ń yanu báyìí ó ní tí máa ti mi ìgbà ó ẹ̀gbọ́n tí aláàsọ ni ó ní lá okò símù bí ha bẹ̀rù lálẹ́ búra pẹ̀lú ìlú ìgbà tó fi lé kí ló lé wà á ń ta hélò bí ha bẹ̀rù ojúlówó ẹ̀ṣọ́ ọmọ ìlú ìlú ṣe nínú tí máa dùn yànjú láyé omi tẹ̀yẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú ó bàbá mi ìyá mi ọmọ ìlú ìlú ní ẹ̀wọ́n ń tì lọ́wọ́ ẹ̀wọ́n ń bẹ̀rẹ̀ mi pé dábẹ́ ọmọ àlè tọ́ bá pẹ̀yẹ̀ ọmọ àlè yẹ kó kú bẹ́ẹ̀ ni ń tẹ́ fà nílùú jọ yẹn nìyẹn iṣẹ́ àtọ̀lọ́ ọlọ́pọ̀ bàbá ẹ̀yẹ́ ìsìn ọlọ́pọ̀ ajẹ́ta ayé àtàǹkà lọ ó ní mípa di máa dún nínú lẹ́yìn ìgbà tó ṣàbòsí fún wa aláàmì lánà bá wí anáwọ̀pì dúnìyà hasana ó kúra wọn ò ní sí kú ọ̀láyé tó ń fà wá láàyè ìgbà láàyè tó dáa ó wá ní kí wọ́n lọ mọ̀ wà láàájírù àṣírọ̀ àṣìbàrù ẹ̀fẹ́ tí sàn wọn torí bá òmìnira wọn nígbà tí kìí ó tóbi làwùkánú ìyá tí wọ́n bá lè mọ̀ àbí الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين àtúkọ́ fọ́lọ́ lẹ́yìnkà tí a ti gbàgbọ́yé kí ni wọ́n pè ní àlèhéjọ́rọ̀ báwo ní ìjírá ṣe bẹ̀rẹ̀ kàlẹ́ndà wa ìbáwo ló ṣe bẹ̀rẹ̀ ó yẹ ká lè mọ̀ dáadáa kí làwọn ẹ̀kọ́ tá a lè rí níṣẹ́jú díẹ̀ tó kù àìsẹ́kọ̀ọ́ kí ìṣẹ̀lẹ̀ ìgbọ̀dọ̀ máa kọ́ wa ìyẹn lálẹ́ máa pọ̀ láàrin ara wa pé ẹ̀dá kan bóun ti ṣe é jọra lánàá kí lànàbì sallallahu alaihi wasallam kí ló gbà lérò kí ló bá dẹ́ka pé fún wa tó fi ní kí ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ ó rọrùn fẹ́ mẹ́tẹ̀ẹ̀ká gbàgbé o <laughs> because of time ó rọrùn ká lẹ́nu mẹ́tẹ̀ẹ̀ ìjìra kí gbogbo ara mẹ́ta ò gbà wọ́n wọ́n wàmàdálíkà aláwọ̀ yàrá ó kí gbogbo ara mẹ́ta kan gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ but he wants us to know he wants us to understand that the nature of this this thing that is how it is ìṣesí ọlọ́ọ̀bá dàgbà lórí ẹ̀sìn kó ṣe rí mu ó tó rán àmẹ́bí àwọn àmẹ́bí tó ṣáájú wọ́n ṣe títí máa ń ṣe wọn nìyẹn ìsìláàmù ṣe ń tó rọrùn tó kàlẹ́ tàbí bí máa ṣe lábẹ́ ilé rẹ̀ o ìsìláàmù ṣe ń fẹ́ dà tẹ́lẹ̀ máa ṣe bí ọlọ́bẹ̀ ẹ̀yọ́ bá ti ń ṣe o rárá o ìsìláàmù ṣe ń ṣe ọlọ́bẹ̀ ẹ̀yọ́ o òun àtẹ́sí lákọ̀ọ́kọ́ wọ́n ṣe bí jíìtì What ṣe with consciousness. What ṣe with free mind. What ṣe with total submission to the will of Allah subhanahu wa ta'ala. What about you? Èmi àti ẹwà ń kọ́, bọ́ọ̀lù àti ṣe ẹ̀kọ́, torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún sátẹ̀ àbẹ́bọ̀ Muhammad. The same ìṣẹ̀lẹ̀ yẹn kan repeat itself even more than that. Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀? Sẹ́ẹ̀mọ̀ pé a ní wọ́n fẹ́ wó Kaaba lọ́dún yẹn. Nígbà tí wọ́n wó Kaaba, kò sí mọ́mì ní kankan ní Mọ́kàndọ̀, kò sí mọ́mì ní kan. Tó lè project Kaaba tá fa'ala rabbuka bi ashabil I can still do more than that. Ó tí form a companion of elephant. Mo lè ṣe fara bákà gbogbo ẹ̀rọ ẹgbà dáàsì gbà ẹ fún. Dọ́gbẹ́ tí ó ẹ̀sìn yìí, èèyàn lé achieve the higher goal you strive. My brother, àwọn àmẹ́bí ọlọ́run tún ṣáájú wọ́n ṣe wàhálà lórí ẹ̀sìn owó ní àṣẹ ẹ̀sìn yóò lé ọlọ́run ọlọ́run ọlọ́run iṣẹ́ rẹ̀ ṣé ó always bó ṣe rọrùn náà nù ẹlẹ́pẹ̀tẹ́ yẹn lè gba phd order àbẹ́yẹn lè di manager ilé iṣẹ́ kan kó má níbi tí ó ti undergo you have to undergo patenting anabi ibrahim ó ṣe ìjẹra sáàgbàgbé ibrahim ó ṣe ìjẹra láti bo láti iraq láti bo láti maka torí táì musa alayhi salam ó ṣe ìjẹra láti bo láti maka lọ sí madiana náà fẹ́ẹ́ di nature of sòfin jẹ́rátà ń sọ yìí nínú àkọ́kọ́ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ dìbò tó bá jẹ́ ẹ̀kọ́ ọ̀kan ẹni ó tó wa òun náà ti what they call a sacrifice you need to do a sacrifice a lot of things before you can achieve your goal. bẹ́ẹ̀ lónìí àwọn ọ̀dọ́ lónìí ń tà fẹ́ sí rárá nù àbí ká pé àwọn ọmọ tòní àwa ọmọ tòní èmi àti ẹ á ṣe tán láti sacrifice anything àtẹ́sí nǹkan kálẹ̀ lẹ̀ àwọn ilé ìfowópamọ́ kan wọ́n ní you can eat your cake and have it. Ah, ó fẹ́ bẹ̀rù gbàgbọ́ òdodo ó fẹ́ kọ́lọ́ onífẹ̀ẹ́ rẹ ó fẹ́ bẹ̀ sìn ah, no you have to sacrifice certain things èèyàn onígá láti ẹ̀kọ́ ṣe kí ni mo rọ́ mẹ̀lúwúlà sáyé wà lára gbogbo ẹni bá fẹ́ excel ẹ̀fẹ́ excel you have to do what wàá fẹ́ sùn lóru tẹ̀tẹ̀ àwọn èèyàn fẹ́ sacrifice anything how will I àwọn tá ìṣẹ̀yìn báwo wọ́n ná wọ́n sacrifice a lot of things after ẹ̀jẹ̀ wọn fi lẹ̀lẹ̀. kí jíra olórúgbà ti ṣe ẹ̀jẹ̀ wọ́n fi lẹ́lẹ̀ wọ́n fi àágùn lẹ́lẹ̀ wọ́n fún owó lẹ́lẹ̀ wọ́n fi dúkìá lẹ́lẹ̀ ẹjẹ́ fún wa ní kan lórí lé dúró lára Muhammad òun láti jáde òun anábì sọ́lọ́ wà rẹ̀ láti kó Mẹ́kà anábì ó ni kó switch wáyé tó wá dé garage wá wò pé ha wọ́n ti lé mi kúrò látàrí níbi tí mo nílé sí mi sọ máa lè sí mi sẹ́rú anábì ó bọ́nú jẹ́ lábàánú orí o ó wọ́n kégbàjarè gbé kíní ìdùnmí àmọ́ sacrifice yẹn ó kú ọ̀run yẹn wọ́n bá fẹ́ lé ẹbí ala has a provision for you Allah has a plan for you tí o bá ti yí ẹ bọ́tà ń tó àti ṣe plan rẹ rẹ àánú fún ẹ àbẹ́bí padà ó bójú wọn ẹ̀gbọ́n tó sọ ni ó ní ìnáka ilẹ̀ ìlú làábù ìgbìláàdà ìlàjà tọ́bá ní ìbò ni mo nífẹ̀ẹ́ sí jù lọ́kàn ní ìlú ti ṣeré ìrẹ́ni ìrẹ́ni ní òní sí ẹ́ṣẹ́rẹ́ lọ́la àlú ka àkàràjú ni mí máa kàrà jù tí ìbá jẹ́ pé àwọn aráàlú yìí wọ́n lẹ́ni jáde ní òní jáde ẹ ti ní bá mi ò ní jáde ajẹ́pàdé bí òfin ṣe kí ni kò fẹ́ jáde bẹ́ẹ̀ ó fọdọ̀ sacrifice ìlú yẹn ó fi lé rẹ̀ lẹ́lẹ̀ ó fọmọ ó ó fi bẹ́kílẹ̀ ní àti ẹ àwọn èèyàn fẹ́ ráàánú ọba dẹ́dà ó fẹ́ dí lóru wọ́n pariwo bùkátà wákọ̀ ò fẹ́ bẹ́lọ̀ rẹ sọ nígbà táwọn èèyàn sùn you sacrifice your time sacrifice your sleep and sacrifice your money yá àyù ẹlẹ́bí na àmẹ́nu ẹ aládùlùkùn alá ti yá àjìn tùndínkù ní nàhàgàdì náà rí túmínú nàbí láì wọ́n sùn rí wàtúndé àìdùn náà bí sẹ́bí kún gbogbo wàhálà tún ṣẹlẹ̀ fún alórílẹ̀-èdè just of a set of people set of our leaders are not ready to sacrifice àwọn tí wọ́n bọ̀lù nira fún aláàmì wọ́n sacrifice o wọn ò dákun ayé yìí rárá torí pé òkú lásán ni wọ́n rí wọn ò rí kí ni wọn ò rí tó ta ló náwó owó epo nu wọn ẹbí ni ta ló náwó owó epo nàbí tàbá bàlẹ́ wà ló náwó owó àwọn ọlọ́run alájẹta ni alájẹta èmi èmi tàn kọ́wọ́ ó tàn kọ́wọ́ òun tẹ̀ wọ́n ti pọ̀ lọ́la wọ́n gbèsè ìlú rẹ̀ fọ́mọ ìlú ó kọ́wọ́ jẹ kò fẹ́ sacrifice anything tí ẹni ká àtọ́mọ rẹ̀ ó lọ́mọ rẹ̀ ó sì yàn dáadáa àwọn ní bá ní jù kó wa bọ́ọ̀lù òde ní kó wa wọ́n ti fún wa náà ready to sacrifice èyàn kan wá sọ ma pé ah ẹ wo ẹni kí ìjọba ó kún mi ní yọ̀ǹda mo fẹ́ lọ kó àwọn ọmọ tó kó mi ta ní bá ta ní fún yọ̀ǹda ṣébí olóògùn ní òde kó mu akẹ́kọ̀ọ́ lọ kó wọn wá because àwọn èèyàn ṣe tán ó ṣe bẹ́ẹ̀ we are not ready to sacrifice torí ẹ̀ lọ́pàá kí n ṣe pé àwọn sọ́jà wa they were not try they were try their effort ó fẹ́ ní lágbára jù wọ́n san àmọ́ omi pọ̀ ju kí ni ó pọ̀ jù ọkà lọ àti pé ìkankan bẹ lẹ́yìn rẹ̀ wọ́n ní ìròmí tí ń ṣe kí ni ó ti ẹni tí ń lu fún wa bẹ́ẹ̀ ẹ bí wọ́n ó máa pọ̀ ju general kí ló tẹ̀lẹ̀ ìwọ́n tó jẹ́ ìkàtọ́ ń bọ́ wá pẹ́ dànù fún fún ìrìnsì So that is my say, people are ready to sacrifice their life. Èmi ò wọ́n pàdé bàbá kan tí wọ́n àti dúró nínú kó lórí ẹ̀. Sacrifice. You will need to do that. Sacrifice your time. Tọ́ba bẹ́ẹ̀ náà you sacrifice your time. Tọ́ba bẹ́ẹ̀ achieve ní owó rẹ̀ you sacrifice your time. Tọ́ba bẹ́ẹ̀ achieve ní whatever you need to sacrifice. A gbọ́dọ̀ pàtì kó wá lẹ́lẹ̀. Ọ gbọ́dọ̀ fowó rẹ̀ lẹ́lẹ̀. Ìwọ náà lọ fẹ́ náwó, ìwọ náà lọ tó fẹ́ kó jọ. Kó tẹ́tẹ́, wà á ná sọ́ba pé ẹ̀rọ wọn níbi kí la lè ṣe náà àwọn sábà bí pé ó ń ṣe ọlọ́run kí la lè ṣe tàbí lórí àná rẹ̀ mo fẹ́ náà. àwọn bá kẹrẹ́ bí ọlọ́run àná ọlọ́run sọ̀rọ̀ sacrifice all what he has gbogbo náà bá ti lè lórí ló sacrifice ẹ̀jẹ̀ lè yẹn pàṣẹ tó kú ọ̀bẹ abẹ́ ti sacrifice owó rẹ̀ óyá gbogbo owó rẹ̀ níjọ́ kókó wọ́dé ànábì ni má dára

soso tó ṣe ìṣẹ́kan fún anínú ìsìláàmù tá àpékun ńlá àbàbàkiri gbogbo tó tẹ àrígbé tóró pàtẹ́fàtẹ́ wọn wọ́n ti hà owó lè ní àtẹ́fẹ́ lò kí la fẹ́ fi ṣe bá fẹ́ fi àti ìbòlú àbàjẹ́ta àfàlájẹun àti sí ara wa nìkan agbódówó tó pàtẹ́fàtẹ́ ẹ̀sìn wọ́n láwọn kan àwọn ọgọ́rùn-ún èèyàn wọ́n ń ṣiṣẹ́ lánàá torí káwa mẹ́wàá ó lè jẹ́ <laughs> lónìí ẹ̀mọ́ ìyàwó tó ń ṣiṣẹ́ èèyàn mẹ́wàá ń ṣiṣẹ́ lónìí torí kẹ́gbẹ̀rún yóò tó lè jẹ́ sílé wọlé ẹlẹ́wọ́rẹ́ ìwé tó sacrifice ah, ẹgbẹ́ ìlú ilé dáko ah, oko léwu oko ah, ó léwu bàbá káwọn yóò bá ẹ̀dá kìí láti kọ́ tẹ́lẹ̀ one two three four ọdún mẹ́rin wọn máa fún mi ní ń oṣù ìlú ọ̀fẹ́ ti jẹ́ àná tó sacrifice their time tí bó lọ́jọ́ oṣù celebrate jẹra rárá o torípé jala mi ti bọ̀ nílẹ̀ yọ ọmọ àṣùrọ̀ ìjọ tenth of what tenth of muharram anabi gbàwẹ̀ tenth of muharram ó sọ fún ọ̀sán ọ̀hábà tó wà lọ́la àdìgbé ẹ̀yin náà gbàwẹ̀ ní kí ni tenth of muharram ó nítorí wípé ọba adẹ́dà la musa àtàwọn ọjọ́ rẹ̀ lọ́wọ́ faraon ọba adẹ́dà pa faraon àtijọ́ rẹ̀ ẹgbà kẹ́bi dúpẹ́ kọ́lọ́ ó ní kódà tí ìgbà dáa jùlọ ẹgbàwẹ̀ ẹjọ́ kẹfàn tàbí kẹgbàwẹ̀ ẹjọ́ kọkànlá torí kí ni káàdì kúlì yẹ̀húdà mo fẹ́ kẹ́ ìyá pa yẹ̀húdì ẹ̀yin ẹgbà mẹ́rin tó ti yé pọ̀ mọ́ ten tàbí kẹgbà ten pọ̀ mọ́ eleven ó ní ó yẹ bá tún wá lè gba mẹ́tẹ̀ẹ̀ta good and fine wọ́n pe anábìwọ́ Muhammad ìkí àtọ́nà ọ̀nà ọ̀kùnrin bá pé látàwọ̀ ní bẹ́sẹ̀ ní bá lè gbà wẹ́ ẹjọ́ àlàní tuntun bọ̀ ìṣẹ̀pẹ́ dọ́bùnù àlàní ọ̀tọ̀ ni àtọ́gbà wẹ́ ni yóò máa àṣùrọ̀ adébẹ́yẹ wọlé àmì ẹ̀kọ́ mo fẹ́ gbà rẹ̀ yóò wọ́n kí ni àṣùrọ̀ ó ní gbogbo ẹni bá gbà rẹ̀ yóò máa àṣùrọ̀ yóò kẹ́kẹ́ fèrè sáyẹ́mẹ́sì pọ́bìlà yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti lọ́dún tí ń bọ̀ ẹmọ́dàgbà ìgbà àgbàwẹ̀ ní òṣèlú àìsà àwọn tó ní kágbàgbà àwọn tá àgbàwẹ̀ wà ràpá ó ti fọdún méjì rẹ̀ ajẹ́pẹ́rẹ́ wọn tẹ́kí ẹni ní yorùbá alìsìláàmì àìbáná tó wá ń yí tọrọkù àyẹ̀kúrú àmàna wàhúnlá yorùbá ní you just need to sacrifice the little thing kí ọba rẹ̀ dàpọ̀ àtàfi gbèrè tó pọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ abẹ́ alátọ́lọ́mọ Thank you. Thank you.